إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة والسلام محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسوابي لري قدام ولكن صحيح البخاري كتاب الأدب باب رحمة الناس والبآهي حدثنا إسماعيل قال حدثنا مالك عن سمي مولى أبي بكر عن أبي صالح السمان عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بينما رجل يمشي بطريق اشتد عليه العطش فوجد بئرا فنزل فيها فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل الثرى من العطش أبو هريرة قال بقبا يمسي أني وجشي الله صلى الله عليه وسلم سقي بينما رجل يمشي بالطريق اشتد عليه العطش نيبتي أراكم كان tó ń lọ bẹ̀tọ̀rí ní ojú ọ̀nà ìṣàjà àìlèyí làátọ̀ṣì òǹgbẹ́gbẹ́ débi pé òǹgbẹ yìí ó lágbára fọwọ́jọ́dà bíkìrán arákùnrin yìí wárí kànga kan fanẹ́bàlà fi ha kànga tí kò sí igba ìfàmì ń bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ̀ pé kànga ni omi lè ń bẹ nú ẹ̀ bẹ́ẹ̀ ni òǹgbẹ́ ń gbẹ́ ní òǹgbẹ́ tí ó ní agbára kí arákùnrin yìí wá ṣe òun ni pé ó wọnú kànga yẹn bí àwọn tí wọ́n máa ń gbẹ́ kànga ṣe máa ń wọnú ẹ̀ gbogbo tó fẹ́ ṣe òun náà ni láti lè bo nínú kànga yìí tí ó mu fàṣẹ́rìbá ó bu omi nù kànga yìí ó dẹ̀ mu thumma kharaja lẹ́yìn yẹn ó jáde nù kànga yìí lẹ́yìn gbà tí ó ti rẹ̀ ń bẹ̀rẹ̀ fa idha kalbun yalhas láìpẹ́ láì jìnnà arákùnrin bá rí ajá kan yalhas tó ṣe ike ó mí ẹlẹ́ẹ̀lẹ́ ya'kulu thara òǹgbẹ́ ti mú ajá yìí náà ní òǹgbẹ tó ní agbára òǹgbẹ ń gbẹ ní tó ní agbára débi wípé ajá yìí ní láti máa jẹ yẹ̀pẹ̀ tútù tó ń fún yẹ̀pẹ̀ tútù nítorí kó fẹ́ fa omi bẹ̀mú ìyẹnlá àtọ̀ṣ látara òǹgbẹ tí ó ń gbẹ faqala ar arákùnrin yìí wá sọ báyìí pé lakọ̀bálàgà àdàl kẹlbà nínú àtọ̀ṣì mítlu lẹ́bi kánà bálàgà bí arákùnrin yìí irú òǹgbẹ tó gbẹ ní òun ló gbẹ arákùnrin yìí ló gbẹ ajá yìí arákùnrin yìí sọ bẹ́ẹ̀ fanazala al arákùnrin bá tún kó sínú kàngálẹ̀ kan sí famala akhuffahu ó wá mú lẹ́dà sọ̀tìẹ̀ ó fi bu omi ní ìyí tó kún súnmọ́ àmsákàhùn òbí fi ó wá mú lẹ́dà sọ̀tìẹ̀ ó fi ẹnu gbá mú lẹ́ni tó ń pọ́n kànga yìí bọ̀ wá sókè ìgbà tó jáde ní odò yìí lẹ́yìn ìgbà tí ó ti bu omi tó ti pa omi kún inú bàtà rẹ̀ tó ń ṣe sọ́ọ̀kì aláwọ̀ fasakalkelba ó wá fún ajá yìí lómi mu instead of kí ajá yìí tó fi ń fún yẹ̀pẹ̀ mu arákùnrin yìí ó kó sínú kànga ó bọ́ bàtà lẹ́dà rẹ̀ tó wà ní fọ́ọ̀mù sọ́ọ̀kì tí wọ́n ń pè ní kófò ó fi rọ́ mi tòbó ni ṣe bùkẹ́ padà ó ní láti fi ọwọ́ méjèèjì mọ pọ́kàngabọ̀ ṣe tó ṣe òní pé ó fi lẹ́dà sọ̀tún yẹn ó gbé sí ẹnu pẹ̀lú omi tó ń bẹ nú ẹ̀ ó pọ́kànga yẹn gòkè padà ó wá fi fún ajá ìlú mi fàṣàkàrà Allahu lahu ntí arákùnrin yìí ṣe ọlọ́run ọba dúpẹ́ rẹ̀ fún fàgáfàrà la àwọn ẹ̀ṣẹ̀ tí arákùnrin ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́ọba ó ṣe àforíjì rẹ̀ fún qalu ya Rasulullah àwọn pàábé ní ìrí òjíṣẹ́ ọlọ́ọba wa inna lana fil bahimi ajran ṣíta bá tún fún àwọn ajá lómi àbí àwọn ẹranko ta fún wọn lómi mú ta fi tí wọn bá ìṣàtúmọ̀ gbaládá ni faqal òjíṣẹ́ ọlọ́ọba ni naam fi kulli dhati kabidin rọ̀tìbàtín ajru lókùn ìgbà tẹ́ bá ti ń ṣe dáadáa sí nǹkan tó lẹ́mìí ẹ máa gbà ládàá bẹ́ẹ̀ ni al-Imam al-Bukhari rahimahullahu ta'ala náà ti mú hadithi wá sí abẹ́ ìtúwọ́pẹ̀ ní kitabul adab àwọn ahadithi tó sọ̀rọ̀ ń pa ẹ̀kọ́ bá a ṣe ń wúwa pẹ̀lú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba bá a ṣe ń wúwa pẹ̀lú ọlọ́run ọba bá a ṣe ń wúwa pẹ̀lú anábí ọlọ́run ọba gbogbo eléyìí ẹ̀kọ́ ni adab ni báàbò rahmatina sí wọ́lbàáyé bóò la ṣe máa ń kẹ́ àwọn èèyàn bóò la ṣe máa ń kẹ́ àwọn ẹranko àwọn adábàá hadithi tí a kà lọ́sẹ̀ tí ó kọjá ó ní ṣe pẹ̀lú bóò ni a ṣe ń kí àwọn èèyàn bánabuwa muhammad sallallahu alaihi wasallam bó ṣe láàánú fún àwọn èèyàn débi wípé àwọn atáláwọn fi wá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn orí wípé kan padà sílé lẹ́yìn ìwọ̀nba tí wọ́n kọ́ yìí láti lọ mójútó àwọn fámìlì wọn bẹ́ẹ̀ náà ni hadithi al-imam al-bukhari rahimahullahu ta'ala wa láti lè sọ bá a ṣe gbọdọ̀ máa ṣàánú àwọn ẹranko irú ẹni tí arákùnrin tí ó ń gbẹ́ngbẹ́ yìí tó ń mú mi ṣùgbọ́n wo pé ajá yìí bó ló ṣe bọ́ sínú kànga tó ń bọ́ sí so eléyìí máa ṣòro fún ajá so arákùnrin yìí wo pé kó ń lo bàtà àwọn tó ń wọ̀ tó jẹ́ bàtà aláwọ̀ tó dàbí sọ́ọ̀kì láti ìlú ọkàn ni wá ó dẹ̀ ṣe anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́ bá dúpẹ́ rẹ̀ fún náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ló dá àwọn ẹranko wọ̀nyí ló dá ẹnì kọ̀ọ̀kan wa náà ó ní ìkápá pé kó sọ òjò kalẹ̀ kó rọ̀jò fún ajá ìkájá rẹ̀ mú mi bá ní kápá rẹ̀ ṣùgbọ́n gbà ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a máa lò wá ní sábàbí fúnra wa láti ràn wa lọ́wọ́ dáadáa tí ọlọ́wọ́ bá fẹ́ ṣe fún èèyàn kan yóò ní kí dáadáa yẹn kó tọwọ́ wa lọ sọ́dọ̀ ẹni yẹn dáadáa tí ọlọ́wọ́ fẹ́ ṣe fún ẹranko kan ó lè ní kó tọwọ́ títí wa lọ sọ́dọ̀ ẹranko yìí sọlọ́bù ṣùgbọ́n àwọn ó mọ jẹ́ sábàbí láti lè jẹ́ kí orin yẹn dọ́dọ̀ ẹni tí ọlọ́run wa fẹ́ ṣoore fún sọ ẹni tí ọlọ́run wa subhanahu wa ta'ala wa lò ń sábàbí láti lè fi ṣoore fún yàn àbí ṣoore fún ẹranko tẹ́ni ìyẹn dẹ̀ ṣe tó yẹ kó ṣe ọlọ́run ọba náà dúpẹ́ fún ẹni yẹn sọlọ́m jẹ́ pé lára orúkọ ọlọ́run ọba òun náà ni aṣakóòrù lára orúkọ ọlọ́run ọba òun náà ọba tí máa dúpẹ́ fún ẹni tó bá ṣe dáadáa kò ń ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àǹfààní kan tí ó rí níbi dáadáa tá ṣe fún ọmọ ènìyàn wa a bá ṣe fún ẹranko kan ọba ò ní àǹfààní ṣùgbọ́n fún ara títí wa gangan ni àwọn tá a ṣe dáadáa tí ọmọ ènìyàn wa àbá ṣe dáadáa sí ẹranko àǹfààní ara tiwa náà ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò dúpẹ́ rẹ̀ fún wa pẹ̀lú pé ni yóò ṣe àlékún dáadáa fún wa bákan náà yóò tún ṣe àwọn àforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa tá a bá ṣe torí pé innal hasanati yudhhibna as-sayyi'at àwọn ṣẹ́ dáadáa tá a bá ṣe a máa pa àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa rẹ̀ eléyìí òun ni ti arákùnrin yìí tó ṣe sọ ọlọ́wọ́n bá dúpẹ́ rẹ̀ fún bákan náà ọlọ́wọ́n bá ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ṣe sanabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní fashakara allahu ọlọ́wọ́n bá dúpẹ́ rẹ̀ fún tàbí ọlọ́wọ́ bá san án lẹ́sàn rẹ̀ ọlọ́wọ́ bá sàn án ní ẹ̀sàn rẹ̀ so consequently ni ọlọ́wọ́ bá ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ni àforíjì ẹ̀ṣẹ̀ yìí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó ṣe fún arákùnrin ó lè pọ̀ ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ ó lè máa bẹ lómìnira téèyàn ṣe ṣùgbọ́n gbà míì àwọn iṣẹ́ olóore téèyàn máa ń ṣe èèyàn lè fojú di nǹkan míì tó ṣe pé nǹkan yẹn ọlọ́run ọba pàtàkì rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò bàbàrà nǹkan yẹn èèyàn lè lè fojú kéré nǹkan nígbà míì tó ṣe pé téèyàn fojú kéré yẹn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan tí ó tóbi ni téèyàn lè ṣe olùbùn nípa tẹ̀rẹ̀ àpèjúwe mi òun náà ni tí alimami Bukhari rahimahullah ta'ala tí wọ́n tún mú wá ẹbí ṣe ń bẹnu kitabu ahadith al-anbiya láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu bákan náà ó ní baynama kalbun yutifu bi rakiyatin wọ́n ní ní ọjọ́ Muhammad sallallahu alaihi wa sallam ó yòókìfù bí rọ̀kìyàtì ó ń lọ káàkiri rọ̀kìyàtì kànga kan káàdà yẹ túlùhù làbọ̀ṣ òǹgbẹ́tẹ̀ pàjá yìí ìdàrá àti ubàríyùn min bàgáyà bẹni israẹli ìkànnà àwọn obìnrin aṣẹ́wó nínú àwọn ọmọ israẹli aṣẹ́wó lòun tiẹ̀ ó wá rí ajá yìí tó ń lọ yíká kànga yìí kò lè bẹ́ sínú kànga yóò parun bẹ́ẹ̀ ni òǹgbẹ́ǹgbẹ́ ajá yìí wọ́n ń lọ ajá yìí ń lọ ó ń pòrí kànga yìí ó ń pòrí ẹ̀ arábìnrin yìí wá rí arábìnrin yìí wọ́n ní bàbá yìí ń bàbá ya bani Israel ìkànnú àwọn aṣẹ́wó obìnrin aṣẹ́wó nú àwọn obìnrin aṣẹ́wó bà ní Israel ni ìgbà tí arábìnrin yìí wo ajá yìí ó pìtì rẹ̀ fanaba mú kọ́ha ó bá bọ́ bàtà rẹ̀ ó bọ́ bàtà rẹ̀ gẹ́gẹ́ bí irú tí ọkùnrin yẹn ṣe òun náà ó bá ti fi ó kó síbi ó wá fún ajá ìlú mi fọwọ́ fèrè aláhàbì ọlọ́run bá wá ṣàbójú kúrò àwọn iṣẹ́ tó ti ṣe ní iṣẹ́ àbúrú nípasẹ̀ ipò fún ajá lónìí so iṣẹ́ kékeré ń gbà míì èèyàn á ṣe ṣùgbọ́n ọlọ́run ọba ó lè fi iṣẹ́ yẹn ní kó fi ṣàbóyí ní ẹ̀ṣẹ̀ fún yẹn kó fi gbé yẹn ga ní ipò tó ga lọ́dọ̀ rẹ̀ kó fi gbé yẹn ga ní ipò lọ́dọ̀ rẹ̀ yìí èèyàn wá rò pé a èèyàn kàn fún ajá lómi lásán òun yóò wá ní kí mo gbọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe mo ṣàforíjì rẹ̀ sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ lórí irú ìṣẹ̀lẹ̀ báyìí tó ṣe pé ńgbà míì a máa ṣẹlẹ̀ síyàn tó ṣe pé èèyàn lè o le jẹ́ nǹkan tó ṣe pé o máa kéré lójú ṣùgbọ́n látara àníyàn dáadáa téèyàn fi ṣe èèyàn lè dẹ̀ tó ṣe pé yóò rí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala látara àníyàn dáadáa téèyàn fi ṣe rú nǹkan báyìí so òun ló jọ pé wọ́n mú wá irú kéèsì tó ṣe wípé ó fún ajá lórí bákan náà wọ́n mú kéèsì ẹlòmíì náà wá tó ṣe pé òun fi yàtọ̀ sí títí ẹni yìí wọ́n ní kò ṣiṣẹ́ dáadáa àti ó láwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ṣe ṣùgbọ́n látara gbólóhùn lá ilaha illallah tó sọ tó sọ bí ikhlas pẹ̀lú sincerity àti àníyàn tó da ọlọ́run subhanahu wa ta'ala ó gbé ipò ọkùnrin ga ó ní sheikh ismail bin Taymiyyah rahimahullah ta'ala wọ́n sọ gẹ́gẹ́ ṣe ń ah, arákùnrin yìí wọ́n tó bá di john gbende alkiyama anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní anna rajula min ummati nabi sallallahu alaihi wasallam arákùnrin kan nínú àwọn àlùmọ́ anabuwa muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan nínú àwọn àlùmọ́ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní yanṣuru allahu lahu yawm alqiyamati tis'ata wa tis'ina sijilla tó bá di john gbende alkiyama ọlọ́run ọgbó spreadi bí fáìlì àbí pépà tó jẹ́ nǹkan bíi ninety nine fún láwọn pépà iṣẹ́ rẹ̀ kúlù sí jíìlì minha madalbasor madalbasor pépà kọ̀ọ̀kan nínú àwọn pépà yìí ó gùn débi wípé ibi tí ojú rẹ̀ dé ló gùn dé wàyíkọ́ lọ́la wọ́n máa sọ fún arákùnrin yìí altunkiru min hada shay'an àwọn iṣẹ́ tó ṣe kalẹ̀ ní o tó jẹ́ àwọn iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ṣe ó takò kankan ní owó ìwó ló ṣe ń bẹ̀ta kọ́lẹ̀ kó ṣe hazọ́lántú ọlọ́wọ́ bó máa bèèrè pé ó máa sọ̀rọ̀ pé láàbùnmọ̀ àlẹ́kàlẹ̀ ọ̀ ọlọ́wọ́ bó ní kí ni a ní sábòsí fún ẹ lónìí fọyútẹ̀ lùtọ́ pàtùn sí àtẹ̀wòṣèlè wọ́n wà mú pépà kan wá tó ṣe rí pé káàdì yìí sí àtẹ̀wòṣèlè ìmọ̀lọ́mọlọ́kan tó ṣe òun ni wọ́n kọ síbẹ̀ fọ́tún lọ́wọ́ kífà wọ́n wá gbé e síbi kéèlì wọ̀fìjì láti ti kí fa àwọn pépà tó pọ̀ wọ́n gba ọ̀nà síbi kíní skéèlì ní fọ̀tọ́ ṣẹ́tìjì láti àwọn pépà tó pọ̀ yẹn tí àwọn iṣẹ́ ibi tọkùnrin ṣe tó ṣe wípé ó kúnnú rẹ̀ fọ̀tọ́ ṣẹ́tìjì yóò wá ṣe kíní òun yóò di nǹkan tó ṣe wípé ó fúyẹ́ wàṣàkúlẹ̀ ti ń bi tọ́ọ̀kọ̀ èyí tó níbi tọ́ọ̀kọ̀ kí ni tọ̀hìn yẹn òun yóò wà wúwo òun yóò wúwo bẹ́ẹ̀ ni ọlọ́run subhanahu wa ta'ala ó ní wa amma man sakulat mawazinu fọwọ́ fẹ̀rẹ̀ iṣẹ́ ti rọ̀ ẹni tí àwọn iṣẹ́ òṣùwọ̀n ṣẹ́ rẹ̀ tó bá fi lè jẹ́ pé òun ló wúwo ọ̀wọ́ ọ̀tọ̀ iṣẹ́ tó rọ́ọ̀bù inú ìgbádùn owó mọ̀tò tó bá jẹ́ gbìyànjú kìá فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية ẹni tí àwọn iṣẹ́ òsùn wọn tiẹ̀ tó bá fi lè fúyẹ́ ó ní ibi tó wó de sí òun náà ní áwíà inú náà òun lẹ́yìn yóò de sí so anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní fatakú láti èyí tí ó jẹ́ iṣẹ́ iṣẹ́ bitọ́kọ̀ tàbí pépà tó kọ́ntẹ́ la ilaha illallah so sheikh islam ibn taymiyyah rahimahullah ta'ala wani hadithi fa hada limaktarana bi hadhihi alkalima min as-sidqi wal ikhlas wa safai wa husni niyyah itofa tí kalima la ilaha illallah tí ó sọ tó fi wúwo òun náà ní kíni èyí tí ó accompany rẹ̀ níbi àtẹ́sí òdodo ó wá sùn sí ẹ pẹ̀lú ẹ̀ والإخلاص والصفاء أمير أمة بكنا وسمية ولا نية لا إذا الكلمات والعبادات تركي عن بلو تانس وجادوا لنا والعبادات أتي عن شجرة تانشي وإن اشتركت في الصورة الظاهرة ولجراوة لك جوين أجوكيه مغربي أن توانا irun tá a jọ kí a jọ kí i bẹ ní súrà àwọn nǹkan yẹn jọra wọn ṣùgbọ́n ládàá àwọn tá a kí yàtọ̀ síra wọn fa iná àtàtàfà wàtú àwọn a máa jura wọn lọ wọ́n lè ṣe kí ni wọ́n lè jọ ṣe irúṣẹ́ kan náà bákan náà ti jọ ṣe ní ìta wa rìn ṣùgbọ́n ẹ̀sán àwọn iṣẹ́ yìí a máa jura wọn lọ bí hasabi ahwalil qulub ó ní í ṣe pẹ̀lú condition ọkàn tafawutan azima wọ́n lè gbéra wọn lọ́gán ẹlòmíì nìsín ó lè ka odidi alukur'an ẹlòmíì dẹ̀ ní ó lè jẹ́ pé súra bíi mélòó kan ló ka ẹni tó ka súra mélòó kan tàbá ní ká wo on the surface alẹ́ni tó kọ́ níbi alukur'an ó yẹ kó lára jẹ́ ẹni tó ka súra ẹ̀yọ̀ kan lọ ó yẹ kó lára jẹ́ ẹni tó ka súra méjì lọ ṣùgbọ́n pọ́sibú pé ẹni tó ka súra méjì yẹn ó ní láàdá ju ẹni tó ka odidi alukur'an lọ kí ló fà tafawuti ahwali qulub ọkàn àwọn tí wọ́n ń ka nǹkan yẹn ọkàn ẹni tó ka alukur'an àtọkàn ẹni tó ka àwọn suwar díẹ̀ ọkàn wọn ó lè yàtọ̀ síra wọn ọkàn wọn lè yàtọ̀ síra wọn ومثل هذا الحديث الذي في حديث ومثل هذا الحديث الذي في حديث المرأة البغي التي سكت كلبا فغفر الله لها wọ́n nínú hadithi yìí náà hadithi arábìnrin tó ṣe wípé okun ajá lómi tara lábìnrin náà wọ́n láṣẹ omi ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n obìnrin ẹlẹ́ṣẹ̀ yìí tó jẹ́ aṣẹ́wó yìí ó ṣiṣẹ́ olóore kan òun náà ni pé ó fún ajá lómi fàgáfàrà ọlọ́run bá wá ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ فهذا لما حصل في قلبها من حسن نية ورحمة شيخ الإسلام ابن تيمية ونفوف إليه ونعنية بعد كل أتي إكاء تسفوني فوانجاي ọlá àníyàn dáadáa pẹ̀lú iṣẹ́ tó ṣe ẹlẹ́ṣẹ̀ ni ó ṣùgbọ́n iṣẹ́ yọ ọ̀kan tó ṣe yìí àníyàn rẹ̀ dáa pẹ̀lú ẹ̀ ìkẹ́ àtàánú ló mú ṣe nǹkan yẹn in fact nígbà yẹn omi fi wùkọ́ olùsọ̀rọ̀ bá àtọ́lámù wọ́n ní ìkẹta tún lè fi wé eléyìí o ní pé innal abda ẹrú ó lè máa ṣe lẹ́ẹ̀tẹ̀kẹ́lẹ̀ lẹ́kẹ́lẹ̀má ó lè sọ gbólóhùn kan ní ridwanillah tó ṣe gbólóhùn yẹn yóò bá ìyọnu ọlọ́wọ́ yaktubu Allahu lahu biha ridwana tọ́nà ọbọ̀ fi kọ ìyọnu rẹ̀ kalẹ̀ fún ila yawm al-qiyama ìjọ gbìnà kìyàmà wa inna al-abda bákan náà ẹrú la yatakallamu bil kalimati min sakhatillah ó lè sọ ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ ń gbà míì ọ̀rọ̀ tíyẹn máa sọ ti fi rí ìbínú ọlọ́run ọba ni máa yẹ fún mi àtẹ́bùlùkọ máa bẹ́làgà kò ní kọ̀rọ̀ yẹn kú ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ó lè fi rí ìbínú ọlọ́wọ́ bá ní yaktubu Allahu lahu bi'a tuqta ila yawm al-qiyamah tí èdè ni tó ṣe pé yóò rí ìbínú ọlọ́wọ́ bá tó ti jọm gbogbo al-qiyamah mẹ́rin tó ló jẹ́ pé ìgbà míì àwa lè ṣe kí ni a lè ṣe iṣẹ́ kan tó pé iṣẹ́ yẹn a lè mọ́ka fún lọ títí ṣùgbọ́n ní ẹ̀ta tó dáadáa fi ṣiṣẹ́ yẹn yóò jẹ́ kí àrídáadáa tó pọ̀ adẹ̀lẹ̀ ṣiṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ aburú ní ìta àfojúkéré rẹ̀ ìta àfojúkéré yìí látara bọ́kàn wá ṣe rí pẹ̀lú ẹ yóò sọ di nǹkan tí yé rí ìbínú ọlọ́wọ́n ọba tó ló fi jọ àwọn nǹkan ó pàtàkì nínú àyè ní ṣe kìí fẹ́ bí ṣe wọ́n ní eléyìí ò túmọ̀ sí pé ah, mo ń wáyọ̀ ọ̀nà ọlọ́run ọba mo ti ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ tó pọ̀ tó kún wá rẹkọmẹ́ndì pé máa lọ fún ajá lónìí ẹ̀ẹ́ ìyẹn já wá ni ẹni àníyàn tó fi ṣe kinní yẹn nígbà yẹn ọlọ́run ọba dẹ̀ bá gbà bẹ́ẹ̀ iṣẹ́ yẹn kò káàkùn nǹkan tí ó tóbi ṣùgbọ́n àníyàn dáadáa tó fi ṣe lọ́lọ́run ọba fi gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gbẹ́ jẹ́ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ń àníyàn burúkú tó so mọ́ iṣẹ́ yẹn tí yẹn afúnjí kéré ní àṣetorí nǹkan kékeré òun náà ni ọlọ́run ọgbọ́ òfin wá ṣe kíni ni ó fi wá sọ̀yàn sínú ilé ẹ̀ṣẹ̀ kékeré lélẹ́yìn láàrin àwọn ẹ̀ṣẹ̀ táwọn ẹ̀ṣẹ̀ ṣe léèrè ọlọ́run ìyẹn àwọ̀ náà torí ẹ̀mí irú àwọn nǹkan báyìí ó lè sọ ẹ̀ṣẹ̀ jẹ́ pé nǹkan dáadáa à ń fojú kéré ẹ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní la tahqiranna min al-a'mali shay'an iṣẹ́ dáadáa má fojú kéré ẹ̀ wò tilẹ̀ ó kó ma walau an talqa akhaka biwajhin talq ọmọ yára ẹni tí orí tó ó pàdé ẹ̀ pẹ̀lú tìjúká tọ́bùjú kéré ẹ̀ lára ń bẹ́ bí nǹkan ẹ̀ ǹjẹ́ tí n bá sọ fún wa pé nǹkan tó dáa ni gbìyànjú àti ṣe máa wò pé ẹ ní ìfẹ́ṣẹ̀ àwọn iṣẹ́ ládá kéékèèké àwọn ńláńlá mò ń wá àwọn eléyìí kéré la tahkiranna min al-ma'ruf shay'an walau an talqa akhaka biwajhin bákan náà nàgbà Muhammad sallallahu alaihi ó ní ẹ̀tàkùnnáàr wàláwò bí ṣe kì pamọ́ra ẹ̀páyà náà ẹ̀ṣọ́ra fún náà kódà kó ṣe pé dàbídù kékeré dàbídù kan lẹ́mú dání ẹwà pin fún méjì òun lẹ́wà pin fún yẹn má kojú kéré anything dáadáa tó wá ń ṣe pé a ah, ṣé eléyìí mo lè rí ọ̀nà ọlọ́run wa pẹ̀lú nǹkan kékeré yìí má fojú kéré ẹ̀ má dẹ̀ fojú kéré ẹ̀ṣẹ̀ kan má fojú kéré ẹ̀ṣẹ̀ ìfojúkéré ẹ̀ṣẹ̀ ni máa sọ ọ́ di nǹkan tí ó tóbi ni tó jẹ́ pé eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì so sheikh islam tẹ̀mí ọ̀hìnmáwùlá ọ̀tàrà ń ni ọ̀rọ̀ mi pé eléyìí ò túmọ̀ sí pé ókè àfọ̀fọ́yàn pé mọ̀lọ́bájá lónìí torí pé tọ́wá ní káwò ajá ordinarily lára àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba tí ò dá ló wà àfàwọn ààyè tẹ́ ti lè lò ó lókùn bí ká fi dẹ́bẹ̀ àbí ká la fi ṣọ́ àwọn ẹranko àbí ká la fi ṣọ́ oko lẹ́yìn yẹn ni lẹ́yìn eléyìí àbí nǹkan tó bá jọmọ́rọ́ eléyìí ẹ̀sìn ní ká má kíkọ ajá sílé unlike ẹran àbí olóńgbò ẹran nísìnyí àwọn sin ẹran olóńgbò àátún olóńgbò ṣùgbọ́n èèyàn nísìnyí ó wọ ó rí àforíjì ọlọ́wọ́n ọba látara wípé inú àwọn ẹranko tó ṣe pé ẹ̀sìn náà gbọ́dọ̀ mọ kíìpù sílé lòun ṣàánú ló fi rí àánú ọlọ́wọ́n ọba ló fi rí àforíjì ẹ̀ṣẹ̀ ló fi rí àforíjì ẹ̀ṣẹ̀ sọ̀kọ́dà ń ṣe òun nìkan náà ni ó ṣẹlẹ̀ síbẹ̀ ẹlòmíì náà òun náà ti ṣàánú ajá tó ṣe pé eléyìí ó tún jẹ́ dáadáa fún òun náà so gẹ́gẹ́ bí àṣìṣe ní àlàyé so arákùnrin kan ó ṣe léyìí bẹ́ẹ̀ náà ni arábìnrin kan náà tún ṣe so a ní fojú nínú iṣẹ́ olóore àní kò bí kéré kankan nínú iṣẹ́ olóore bákan náà iṣẹ́ ẹ̀ṣẹ̀ àní kò bí kéré kankan bẹ́ẹ̀ náà anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní dakhalat imra'atun nara min hirratin habatatha arábìnrin kan ó lọ máa ná látara olóńgbò habasatha olóńgbò yẹn nìyí ó dè mọ́lẹ̀ láti tó fi sí adúrú kéjì láàhí àtàmátà ìgbà tó fi sínú kéjì ní ṣèbó yẹ kó máa fún olóúnjẹ jẹ ni kò fún olóúnjẹ jẹ wàlá iya tara kata ta'akunu min kìṣáṣì ọkùṣáṣì ọkàṣáṣì ard kò fílẹ̀ kólóńgbò mọ wá nǹkan tí ó jẹ ńlẹ̀ káàkiri bí àwọn kòkòrò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ ni yóò mọ pajẹ ní kò tó olóńgbò yìí lẹ̀ olóńgbò yẹn ó dè mọ́lẹ̀ láìyá àtàánátà wàsàkàtà wàlá ìyá tárakàtà táàkùlù min khashashi al kò túlẹ̀ bákan náà dídè mọ́lẹ̀ tó dè mọ́lẹ̀ kò fún olóúnjẹ jẹ bẹ́ẹ̀ ni kò fún olómìnira so nípasẹ̀ eléyìí ó dọ̀mọ̀ àná sọ̀káwó iṣẹ́ kékeré ní iṣẹ́ tó ṣe pé wò kàkún àròkè olóńgbò lásán lásán so ẹni ẹ lè má lọ̀bẹ̀ rárá ipò tí ń fi àjẹ olóńgbò yìí báyìí so kò fún olóúnjẹ jẹ bẹ́ẹ̀ ni kò fún olómi mu kò rẹ̀ fi ilẹ̀ hátà mọ́tà tó olóńgbò yẹn fi kú so olóńgbò lásán lásán lèyàn wọná látàrí ajá lásán lásán òun ni èèyàn rà foríjì ọlọ́run ọba látara rẹ̀ sọlọ́jọ́ pé à ń fojú kéré kankan nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ ààrẹ ń fojú kéré kankan níbi iṣẹ́ láàdá à ń fojú kéré kankan níbi iṣẹ́ láàdá ààrẹ ń fojú kéré kankan níbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ káwo méjèèjì látara ẹranko àtara ajá tó ṣe pẹ́ sí ní àti ẹ̀gbọ́dọ̀ máa tọ́ àgbọ̀dọ̀ máa tírénì ajá kálá ń tírénì ẹ̀ àti gẹ́gẹ́ bí pet ẹni tó bá ṣe ládàá ṣe rẹ̀ ó mọ̀ dínkù dojúmọ́ ni àti tó bá fẹ́ lóko fẹ́ fi ṣọ́ bí oko àbí ṣọ́ ẹranko àbí ṣọ́ ilé tó bá nẹ́sẹ̀sì tó kó fi ṣọ́ ilé pẹ̀lú pé tẹ́sí bá yọ̀ǹda fún apá a lè fi ṣọ́ oko a lè fi ṣọ́ ẹranko pẹ̀lú ẹ̀ka lè fi ṣọ́ èèyàn náà ṣùgbọ́n kò ní ìdí àti fi ṣọ́ ilé ní ó kàn láì kó mọ̀ sí ajá ni anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó ní iṣẹ́ olóore rẹ̀ yóò mọ̀ reduce ládàá rẹ̀ yóò mọ̀ reduce ṣùgbọ́n this ajá ní ọkùnrin kan ṣàánú tọ́lọ́wọ́n bá fi ṣàforíjì fún lóbìnrin aṣẹ́wó pẹ̀lẹ́ṣẹ́ rẹ̀ ṣàánú ló fi ṣe kí ni ó fi rí àforíjì tó ló jẹ́ pé à ń fojú kéré iṣẹ́ ẹ̀ṣẹ̀ báàlà bẹ́ẹ̀ láti ń fojú kéré iṣẹ́ olóore iṣẹ́ olóore ó lè di nǹkan tí ládàá rẹ̀ ó pọ̀ látara àníyàn tá a fi ṣe látara àníyàn tá a fi ṣe anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa ẹni tó ṣe wípé ó fi díríàmù díríàmù tó fi ṣe ìtọrẹ àánú àtẹni tó ṣe wípé òun lo one thousand dirham ọ̀tọ̀ àbí dinar láti fi ṣe ìtọrẹ àánú anábìlẹ̀ tó lo dirham ọ̀kan èyí ni ó ṣe kí ni ó gbà wá ju ẹni tó ṣe wípé òun lo dinar one thousand látara àti fi ṣe torí pé tó lo dirham ìtálíkà ni ibi díẹ̀ tó ní pé fóun dọ́kúrẹ́ nídìí ẹ̀ síríọ́sì ló ti yọ nǹkan tó yọ ẹni bọ̀tẹ́ni tó ní púpọ̀ tó ń wá ṣe in tó fi ṣe ìsọ̀rẹ̀ àánú in tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ìlọ́po ìlọ́po ìlọ́po orin tó bẹ lọ́wọ́ rẹ̀ ni ẹni tó ṣe pé tó ń ní kéré gan níbi kékeré ẹ̀rù tí wá múrú tó ṣe àánú ládàá rẹ̀ ṣe kíni ó lè pọ̀jù ládàá ẹni tí òun ṣe nǹkan tó ju tiẹ̀ lọ fíìsì ṣùgbọ́n tá ní ká wò eléyìí tó múnú tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ń bó jẹ́ kókò níyì àníyàn tó wọn fi ṣe títí ẹ̀ ní torí pé nǹkan tí yẹn máa fi ṣàwọn stéèjì tí yẹn máa fi ṣàwọn stéèjì tí yẹn fi ṣàwọn ló wà tó ló fi jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tí ó pàtàkì àníyàn wa kájọ kí ó dáa kájọ ni tó ṣe wípé. yóò máa láàánú àwọn èèyàn yóò rẹ̀ máa láàánú àwọn ẹranko ká láàánú àwọn èèyàn ká dẹ̀ láàánú àwọn ẹranko eléyìí ni tí al-imam al-bukhari rahimahullahu ta'ala tí wọ́n fi mú hadith yìí wá nípa wípé ká wo ọkùnrin yìí àà. ó ṣàánú ajá láti fún un lómi ọlọ́run bá pàṣẹ àpàwọn àṣìṣe rẹ̀ rẹ̀ nítorí ẹ̀ ọlọ́run bá dúpẹ́ fún nítorí ẹ̀ bẹ́ẹ̀ náà ni arábìnrin tó náà fún ajá lómi ọlọ́run bá pàṣìṣe rẹ̀ rẹ̀ ọlọ́run bá ṣe dáadáa fún látàrẹ̀ káwo obìnrin tí ó so olóńgbò mọ́lẹ̀ kò fún olóúnjẹ kò fún olómi bẹ́ẹ̀ ni kò rí bí ìjẹ̀kọ́ olóńgbò yìí fá ìwé rẹ̀ ṣíṣe ló gbòdú wá kú ó dọ̀mọ́ ọ̀nà látàrí pé ilé jẹ́ àwọn ẹ̀kọ́ tí a rí kọ̀ǹdélé káníyàn wá dá ó pàtàkì púpọ̀ àníyàn tó dá lórí anything tí a máa ń ṣe kí ẹ ṣe nítorí ìtọ́lọ́hún ní nǹkan tí wọ́n bá rí ọlọ́run ọba yóò jẹ́ kí ládàá iṣẹ́ yẹn kí ẹ gbà á kó dẹ̀ pọ̀ bí àníyàn bá ṣe rí òun ni ládàá ó ṣe pọ̀ sí i ẹlòmí lè ṣiṣẹ́ olóore àníyàn rẹ̀ tó fi ń ṣe òun ṣe torí tọ́lọ́wọ́n bá àwọn èèyàn mọ̀ wọ́n di surface ike masha Allah ẹni gbìyànjú ẹni gbìyànjú ṣùgbọ́n ní ẹ̀sìn àti ṣe ń mátà sọ̀rọ̀sọ̀ láàpẹ́gbà tó ó gba wájú 1000 dirham 1000 dirham látara pé ní yìí ní òun tálíkà ní àníyàn tó fi ṣe díẹ̀ àníyàn dáadáa ni eléyìí olówó ni ó lè ṣe kọjá nǹkan tó ṣe yẹn so túmọ̀ sí pé àníyàn mátà ní gbogbo ń tá a bá ń ṣe àníyàn mátà ní gbogbo ń tá bá ń ṣe ní iṣẹ́ kájé kí àníyàn wa ó dáa ẹni tá ní èrò da fúnṣẹ́ ó lè mọ́ ṣe kí ni ó lè mọ́ ní ládá àwọn èèyàn lè wò kó ní ládá ṣùgbọ́n kò ní ládá òun gan fúnra lè mọ wẹnu kó ní ládá ṣùgbọ́n kò ní ládá níbi fún wa ní àpèjúwe nǹkan mẹ́ta ó sọ̀rọ̀ nípa onímọ̀ ó sọ̀rọ̀ nípa olówó ó sọ̀rọ̀ nípa ẹni tó lóun ṣe jihad àwọn yìí ìrìn yẹn mẹ́ta kan tí wọ́n tó bá dẹjọ́ ń gbé ní alkiyama onímọ̀ wọn lọ́wọ́ ọmọ bèè lọ́wọ́ rẹ̀ pé ìmọ̀ tó mọ̀ tàbí sìmẹ̀sì là ń sọ yìí o kí ló ṣe pẹ̀lú mẹ́ẹ̀ a ní ìrù ọlọ́wọ́ ọba mo kọ́ àwọn èèyàn nímọ̀ mo kọ́ wọn ní ìmẹ̀sì karatul Qur'an mo kọ́ al wà alámtò mo fi kọ́ àwọn èèyàn ọlọ́lọ́wọ́n bó mọ̀ sọ fún pé kàdọ́pà yọ ló ń pa wàlákínnáka kàràtà wà alámtà lè kọ́ ààlìm ó ka kùránì tó tọ́ bẹ́ẹ̀ ló kọ́ àwọn èèyàn ní kùránì ó wọn nínú ẹ̀sìn ṣùgbọ́n lè kọ́ ó fẹ́ káwọn èèyàn pẹ́ ní ààlìm ni àbí onímọ̀ ìfáìtà ẹni tó lọ ẹ̀mọ́ ni a ah, ìsẹ́ta gbogbo kìíní kan nìyẹn ọkọ̀ tí àwọn ẹ̀rẹ̀ ti pè é bẹ́ẹ̀ ni wọ́n ti pè é lónímọ̀ wọ́n ti pè é ní rìsáítà ànábi ní súnmọ́ omi ra bí fọ́sọ́ ìbà aláwa jìyẹ hàtà olùkèyàtì náà ọlọ́wọ́n bá ní káwọn mọ̀láìka ẹgbẹ́ ẹgbẹ́jú ẹ̀bùlẹ̀ ẹ máa wọ lọ́nu náà ẹ máa wọ ọlọ́nu náà pẹ̀lú ojú tí ó dàbọ̀lẹ̀ ẹ̀ náà lẹ́yìn ẹ̀ ń wá sọ sínú náà bẹ́ẹ̀ náà ni ó bèrè lọ́wọ́ ẹni tó lóun mùjáhìdì òun òun jagun sẹ́sìn ẹ̀sìn àmọ́ yẹn wọn pálọ̀ ti pa àmọ́ yẹn wọn ti fi lóun ti pa wọ́n bèrè lọ́wọ́ náà pé alágbájá ah, kí ló ṣe pẹ̀lú etí mo fún ẹ lágbára anìrí ọlọ́mọba mo jagun sójú ọ̀nà rẹ ọlọ́mọba mo sọ fún kékeré ní kazap ìrọ̀ ló pa wọ́lákí nàkà kọ́tàlta ó jagun lè yóò kọ́ táwọn ilé mọ̀sọ̀ pé jẹ̀rí akínrin ọkọ̀ tí àwọn èèyàn ti sọ àwọn tó ṣe tó ṣe ń torí wọn wọ́n ti pariwo káàkiri fún ìṣòro ìrọ̀lẹ́ ìfọ̀sọ́ṣìbà aláwájú lẹ́yìn ọlọ́run bá ní ẹgbẹ́ dojú ẹ̀ bolẹ̀ ẹ máa wọ ọlọ́nu iná hapa oṣù ẹ̀bùn náà lẹ́yìn kẹta òun náà ni ẹni tó jẹ́ olówó ẹni tó jẹ́ ọlọ́rọ̀ kí ló kọ́rọ̀ ẹ ṣe anúrí ọlọ́run ọba antoctofic mo ná owó ní ojú ọ̀nà rẹ̀ ọlọ́run ọba ní kí ni kazapta irọ́ ló pa wọlá kí ni mẹ́ka anfakta ó náwó lè nítorí káyọ̀ ni mo sọ pé kí ni sẹ̀rí olówó nìyẹn àwọn olówó náà náírà yẹn wọ́n kọ́ kéè làwọn ti sọ wọ́n tìrì tòun náà mo ṣe pété àwọn méjì tó ṣíwájú sọtọ́ wá wò ó ká kọ́ àwọn èèyàn mẹ́sìn ká ìmẹ̀ẹ̀sìn ká kọ́ àwọn èèyàn mẹ́sìn wàláhì lára iṣẹ́ olóore tó fi tóbi jùlọ ni ọlọ́run bá ń wà láti ń kúrò rọ̀bá nìyí nàbìmọ́ kúrò tó ń tó alẹ́ múnà kìtàbù وبما كنتم تدرسون ọlọ́run ní ẹ máa di wàlí ẹ máa dẹni ọlọ́run ọba bima kuntum tuallimuna alkitab látara pé ń fáwọn èèyàn ní ìmọ̀ alukur'ani bima kuntum tadrusun látara pé ìgbẹ́ náà ń kọ́ ìmọ̀ ẹ̀sìn iṣẹ́ olóore onìkan náà wọn àfa ó ní al-ilm ìmọ̀tẹ́ yíyan ni láyà àdìlú ṣe kò tún ta lè fi wé nú àwọn ṣe olóore ṣùgbọ́n lè mọ̀ sọ́hat ní yẹ̀tù fẹ́ni tí àníyàn rẹ̀ bá dáa ni so ìmọ̀ yẹn náà lè yàn tán kọ́ ló fi pàwọn èèyàn ó rẹ̀ tún sọ sínú náà pẹ̀lú ẹ̀ kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó ṣàánú wa kó mọ̀ ṣe wá lọ́mọ náà bẹ́ẹ̀ náà ni kéèyàn ṣe jihad ṣùgbọ́n kó wáyé pé ní tí ó kángun àlámọ̀rí irú èèyàn bẹ́ẹ̀ òun náà ní pé ní òun náà ní bẹ́ẹ̀ náà ní ká sí ojú ọ̀nà ọlọ́run ibi tí iṣẹ́ ládá sí jù ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà ẹlòmí gbẹ̀dọ̀ ṣe pé látara àníyàn tí ó dá pẹ̀lú pé wọ́n ọ̀nà ọlọ́run bá àbọ̀ ń kọ́ àwọn èèyàn ní lòun náà fi ń kọ́ ìmẹ̀sìn ló ní náwó sójú ọ̀nà ẹ̀sìn yóò di ọmọ ọmọ látara rẹ̀ so ẹ jẹ́ ká tún àníyàn wa ṣe so eléyìí ó jẹ́ pọ́ìntì kan tá a rí bí ìtàn yìí bákan náà ní tí alimami Bukhari rahimahullah ta'ala torí ẹ̀ mú wá oníkájẹ́ ni tí ó láàánú àwọn èèyàn kò ṣe yẹ nìkan ká láàánú àwọn ẹranko mọ́fìyà jẹ àwọn ẹranko ṣàánú àwọn ẹranko débi pé ẹranko tó ṣe rí pé ẹ̀sìn gan ló gbọ́dọ̀ máa tírẹ́ẹ̀nì ò gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ ò gbọ́dọ̀ máa fi sílé ẹ̀sìn tó ṣe kí ni ó tún fẹ́ ká ṣe dáadáa sí wọn débi pé ẹni tó jẹ́ aṣẹ́wó ó ṣe nǹkan yìí ọlọ́run ọba rẹ̀ ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ so rahmatul bilba ayi ni ìmọ̀ kí àwọn ẹranko ṣolóbi jẹ́ pé islam ti gbáwájú gbogbo àwọn tán láwọn ń pèpè síbi ìmọ̀ tọ́jú àwọn ẹranko islam ti gbáwájú lára ìtọ́jú àwọn ẹranko ni wọ́n máa fi ẹran jà ẹ̀wà lásìkò léyà ń bọ̀ wá ẹran mi àwọn lè jàjẹ́ rẹ lọ ìfi ẹran jà ìfi ìnira mú àwọn ẹran ẹni eléyìí ò sí lára ìkẹ́ àwọn ẹran bí ìgbà tí yẹn pé kí wọ́n àti ẹ̀ka máa fúnra ń gbò lórí òun ni ń tà ń ṣe ìgbà tí wọ́n bá mú ẹran méjì tó dojú wọn kọ́ra wọn tó wọn fúnra wọn nígbò ẹlòmí ó tún fi tábà yóò fi sínú àwọn ẹran nítorí pé kíni nítorí pé inú rẹ̀ ń dùn báwọn ara ẹ̀ ṣe ń kanra wọn àìní àánú àwọn ẹranko òun ni eléyìí ẹni tí ó dẹ̀ láàánú ẹranko ó súnmọ́ kó má láàánú èèyàn ẹni tí ò ní àánú ẹranko ó súnmọ́ kó má lè